fi ń tú obìnrin tó ń bẹ lọ́rùn ọmọ sílẹ̀ tá a finú ṣoyún tá a fẹ̀yìn gbọ́mọ pọ̀ gbogbo obìnrin tó bá ń wojú ọlọ́run bá fọmọ ètò yìí ni kó wá lọ ṣe tó bá ti di ìrọ̀lẹ́ fi fídíò yìí ránṣẹ́ kò dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn aláìní jẹ́ káwọn èèyàn jàǹfààní fídíò yìí tó bá ti di alẹ́ wàá wá ilá bó jẹ́ méjì àbẹ́yọ̀ kan wàá gé ilá yẹn sínú cup àbí bọ́kẹ̀tì kan àbí ike kan tó bá ti gé ilá yẹn síbẹ̀ wàá bomi lé lórí tó bá ti di àárọ̀ ọjọ́ kejì wàá yọ omi ilá yẹn sínú kọ́ọ̀pù kan wàá gbé sẹ́gbẹ́ kan ọjọ́ tó bá bẹ̀rẹ̀ píríọ̀dù ẹ ló máa bẹ̀rẹ̀ sí ń ṣe ètò yìí ìwọ obìnrin tó ń bẹ lọ́wọ́ ọmọ ovulation problem ni whatever problem ni ó máa clear lọ́wọ́ àwọlá àwọn tó ti lò síwájú tí wọ́n dúpẹ́ ẹ̀yin náà dúpẹ́ fi fídíò yìí ránṣẹ́ wá wá wá efirin oṣó àti ewé àkókò tí wọ́n fi ń joyè àti efirin oṣó yìí wàá já wọn á pọ̀ wàá kó sínú kòkò àbí pot wàá bomi sí wàá sè lágbo ọ̀sẹ̀ méjì ló fẹ́ fi mu àgbo yìí bó o ṣe ń pààrọ̀ iláyẹn náà tí wọn náà ṣe iláyẹn lójoojúmọ́ lójoojúmọ́ bẹ́ẹ̀ náà ni wà á máa mu àgbo àmọ́ onídìí àti pààrọ̀ àgbo mọ́ tó bá ti ṣe àgbo ilé ẹ̀kan òun ló máa lò lọ àmọ́ ilá nìkan ni wà á máa ṣe lálalẹ́ tí wà á máa yọ omi ẹ̀ láàárọ̀ omi tó bá yọ láàárọ̀ yẹn wà á bù díẹ̀ nínú omi ilá yẹn wà á bù díẹ̀ nínú omi àgbo yìí wà á mix méjèèjì pọ̀ wà á mu láàárọ̀ tó bá dìrọ̀ lẹ́sàn pé omi ilá ṣì ṣẹ́kù wà á tún bù nínú àgbo tó wà ní pọ́ọ̀tù wàá tún bu omi ilá yẹn tó kù wàá tún dà wàá tún mú alẹ́ yẹn náà ni wàá tún rẹ ilá yẹn sómi ilá míì anọ́dà ilá tuntun míì bóyá méjì àbí mẹ́ta wàá tún rẹ sómi tó bá tún di àárọ̀ ọjọ́ kejì wàá tún yọ omi ilá yẹn wàá lọ dí àgbo o ti wọ́ọ̀mù àgbo ẹ wàá tún yọ bí wàá ṣe máa lónìí fọ́sẹ̀ méjì tó bá tó bá lóyún lóṣù yẹn oṣù kejì wàá lóyún after all àwọn èèyàn tó ń lò wọ́n sábà máa ń lóyún ní ọjọ́ yẹn gangan ní mọ́ǹtì yẹn gangan ó wà effective gan-an bísínì láìtà aláìdúpẹ́ fọlọ́run ẹ wọ́sọ̀ fún wa lórí plus two seven six one two nine five six three eight nine kó wá síbi tẹ́ wà gbogbo àwọn ètò tá a máa ń kọ yín a máa ń ṣe ní special fáwọn èèyàn a dẹ̀ tún máa ń ta àwọn product wa fáwọn èèyàn ẹni tí ò bá lè ṣe àwọn ètò tá a bá kọ́ wọn wọ́n lè pè wá ká ṣe special fún wọn so ètò wa ẹ gẹ́ẹ̀tì gbìyànjú kẹ gẹ́ẹ̀tì caterpillar fóbìnrin tó ń bẹ lọ́wọ́n mọ kẹ́dẹ̀ gẹ́ẹ̀tì bulldozer fóbìnrin tó ní fibroid bẹ́ẹ̀ ni tó ní fibroid àbí tó ní blockage two bákan náà ni ẹ gẹ́ẹ̀tì miracle leaf tó yẹ pé ó ń ṣiṣẹ́ fún obìnrin tó ń gbé nǹkan sínú wúńbù ẹ̀ àbí kó ń gbé nǹkan sínú ovary ẹ̀ àbí èèyàn tó àlùjọ̀nú wà nù ara ẹ̀ abẹ́ni ọ̀fà wà lára ẹ̀ abẹ́ni tó fún ní nǹkan jẹ bákan náà ni ẹ gbìyànjú kẹ́ transformer eleven hundred power fún ọkùnrin àti fún ọkùnrin tí ó ní pírọ́blẹ́mù lórí nǹkan ọmọkùnrin weak erection low sperm count quick ejaculation ẹgẹ́tì caterpillar àti transformer ẹni tó ní cancer diabetics ẹgẹ́tì all in one tó ń wò more àìsàn bákan náà ní kẹgẹ́tì memory booster eh, fún ọmọléèwé.